adúpẹ́ fún ọlọ́run ọba ọba ẹlẹ́gbẹ̀rún ilẹ̀ òun ní Islam àti wà lórí sunna òun tí o láti wí ọlọ́run láti wí lórí alẹ́gbẹ̀rún ọ̀pọ̀ wa. a rí nínú àwọn tí wọ́n wà ní ìmọ̀ platform wa yìí tẹ́lẹ̀ yìí náà ah, tó mo kó wá sí platform kan tí mo ní alẹ́ tí máa kọ́lù àwọn lectures tá à ń ṣe ń bí so nínú àwọn tó ṣe join platform wọn platform yẹn wọ́n wá ṣe ìbéèrè ìbéèrè mẹ́ta ọ̀rọ̀ ọ̀rọ̀ tí mo rò pé wọ́n pàtàkì kọ́nú ẹ̀ ó pàtàkì débi pé kì í ṣe nǹkan tí mi ò ní fẹ́ ká má rí dáhùn sí. ìdáhùn yẹn dẹ ó máa díẹ̀ kó tó ṣe lẹ́tọ̀ ìbéèrè àkọ́kọ́ ó lọ báyìí. wọ́n ní you mention that when people bring about innovations in belief regardless of whether it is in Islam or out of Islam. Sometimes Allah allows them to stray and continue to be deceived. This came in line of those who go for media prayers. I want to ask, why does Allah allow this? Wọ́n ní ẹ̀sọ́ nígbà tí ẹ̀ ń sọ̀rọ̀ àgádá lẹ́ẹ̀sì bíà yálà ẹni tó ń ṣe é ó jẹ́ mùsùlùmí ni o àbójẹ́ kékeré ni o bó tiẹ̀ jẹ́ pé mi ò sọ̀rọ̀ bídà nípa kékeré ẹni ẹni gbọ́ yé bẹ́ẹ̀ torí pé tá a bá ń sọ̀rọ̀ bídà tẹ́ ẹ bá rántí definition bídà a ní bídà ni kéèyàn ó ṣe nǹkan kan lórúkọ Islam ó wá jẹ́ nǹkan tí ànábì ò ṣe so kò pọ́sibò ó jẹ́ pé kékeré là ń sọ nǹkan tó ń bá kékeré jà ó ti kọjá ọ̀rọ̀ bíjà ṣe ọ̀rọ̀ mi yẹn òun ti kìnìún ti gbé òun ní pátápátá ọ̀rọ̀ sọ́ra ṣe òbí mọ́ so kọ́lọ́hún là fúnfún mi kúfùrù ní bídíà lọ sọ ẹ́ tí kúfùrù bá ti bò mọ́lẹ̀ ẹ̀gbàgbé ọ̀rọ̀ bídíà lọ pàṣẹ. so wọ́n wá ní èyí tí mo wá sọ yìí náà wípé téèyàn bá yan ọ̀nà bídíà pé ó takú lórí ẹ̀ lẹ́yìn tí mọ̀nà ti wá sísẹ́ iná Umar ti ṣàlàyé fún mi pé aláwùjáre orí pé ẹni tó jíṣẹ́ sí yìí fún wa ó fi jíra ránṣẹ́ ó tún fi practical bá a ti ṣe ó fi hàn wá ó tún wá kì wá ń lọ ń bà mí kò sáwùjáde mọ́ àwa ni lẹ́yìn gbogbo eléyìí tẹ́nìkan bá tún wá takú pé àníṣe bíbí àyẹn náà lòún fẹ́ máa fi sí lọ́run tó mo wá sọ wípé ọlọ́run máa ń dùnú wọn sílẹ̀ nígbà míì á máa wò wọ́n ràn á lọ ìyá wọn lára fún wọn ohun tí mo wá sọ yẹn wípé ọlọ́run máa ń mọ̀ ọ́ máa wò wọ́n ràn kápẹ̀rẹ̀ ìyá wọn ó lè gún nílẹ̀ ni wọ́n bèrè pé kí ló lè mú ọlọ́run máa ṣe bẹ́ẹ̀ ṣẹ́rí pé ìbéèrè lánàá ọ̀rọ̀ ìyàtọ̀kọ́dé ni àbítọ́kàn ni kó jẹ́ pé téèyàn ò bá rí yanjú wọ̀lọ́ọ̀hí ó wà nínú tó ń sọ ẹlòmíì ní kèfèé àwọn tó sì fẹ́ bá ti mùsùlùmí jẹ́ irú àwọn nǹkan kéékèèké bẹ́ẹ̀ yẹn wọ́n máa ń tajẹ́. pápẹ̀júwe tó bá jẹ́ nàtọ́rọ́ ìyanbilé pé kí nìdí tọ́lọ̀ ṣe ń wọnú wọn níran ohun tó súnmọ́ káwọn fi dáhùn ni pé dáadáa nìkan lọ́lọ́run ọba máa ń gbèrò láti ṣe wọ́n ní gbogbo tó bá ti ń jẹ́ aburú èyí tí òwò ẹ̀dá èṣù ló ń ṣe ṣẹ̀ǹkọ́yé náà à ń bọ̀ wá yẹ ìtumọ̀ ọ̀rọ̀ wọn yẹn à ń bọ̀ wá yẹ wò àwọn atheist àwọn tí wọ́n láwọn ò tiẹ̀ gbà kọ́lọ́wọ́n bá ń bẹ́ẹ̀ sí wọn wọ́n ní sọ́lọ́hún lè wà kó máa wá wo bábù òfin ṣe ń ṣẹlẹ̀ nílé ayé tó jẹ́ pé alágbára á máa rẹ́ àìmọye àwọn ọ̀lẹ jẹ nǹkan á máa gbòòrò sí á máa bímọ lémọ á máa kọ́lé mọ́lé àá kú yálà iṣẹ́ ṣọ́lọ́run lè wà lóòótọ́ wọ́n wá kó wọn sínú sheet bíi sardin ẹ́ wọ́n fi ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí wọn lọ́wọ́ àtẹsẹ̀ wọ́n fi padlock sí wọn lẹ́nu wọ́n wá transport wọn lọ sí Amẹ́ríkà tí wọ́n lọ máa dáko fáwọn aláwọ̀ funfun sọ́lọ́run tó dá láwọ̀ funfun yẹn náà ni a máa wòran káláwọ̀ funfun máa fi àbòsí kó máa fi kó àwọn aláwọ̀ dúdú lẹ́rú kò make sense àwọn ọlọ́run ni a máa wòran kájà kálẹ̀ àrùn bí covid nineteen tí a máa pa ìmọye èèyàn run ẹ̀mí dáadáa tó dá kìíní kan á wá jẹ́ microorganism a máa wá pa á kò wá ṣe nǹkan kan nípa ẹ̀ poverty àwọn kan wọ́n ń rí jẹ wọ́n ń rí mu wọ́n ń ṣe yọ̀tọ̀ lòlù àwọn kan inú slum ẹ̀ refugee ni wọ́n ibẹ̀ inú rẹsíjì kan wọ́n bí wọn sí ibẹ̀ ni wọ́n ti ń ṣẹ̀mí ibẹ̀ ni ilé ni wọ́n gbó sí àwọn òbí yìí tọ́lọ́run bá wà kò ní máa wo ìbálànà àìṣedéédéé yẹn torí pé àwọn kan táwọn òbí ṣọlọ́run àwọn mọ̀ pé kò yẹ kí nǹkan máa rí bẹ́ẹ̀ mo fi eléyìí mo fi kún ìbéèrè alákọ̀ọ́kọ́ yẹn ẹ ká jọ wo méjèèjì ṣẹ́ríbi tí ọ̀rọ̀ ti wọ́ wá kí ìbéèrè yẹn tó ti ń jẹyọ òun ni pé oníbéèrè yẹn yálà kó gbàgbé àbí kó má mọ kí lọ́lọ́run ọba sọ pé òun torí ẹ̀ dá wa. ẹ bá gbọ́ tọ́lọ́run ọba sọ nínú súrẹ́tìlì mọ́tò ó ní tabaraka alladhi khalaqa al-mawta wal-hayata liyabluwakum tabaraka alladhi biyadihi al-mulk wa huwa ala kulli shay'in qadir ògo ni fún ọlọ́run ọba tí kápá ohun gbogbo ń bẹ ní ọwọ́ ẹ̀ ó sì ní kápá láti ṣe ohunkóhun. الذي خلق الموت والحياة ليبلوكم ẹni tó dá ikú àti ìṣẹ̀mí death and life for what reason? only liyabluwakum in order to test you ayyukum ahsanu amala who amongst you is the best in deed taalu mọṣẹrẹ ṣe nínú yín so purpose to fi dá wa sórí ìlàyé ní kó ṣe kí ni o láti test wa why is he testing us àwọn tó wà ní orí platform alábìlẹ̀ kí rọmọdán tó wọlé wọn á rántí tó ń gbà tá à àwọn Ọlọ́run Adam aleyhi salatu wa ìgbòlá wọn bá dá Adam aljanna paradise ní paradise èèyàn ò ní láti ṣiṣẹ́ kó tó jẹun kò ní láti dààmú kódà kò sí ìbáàdà kan tó ń kò sí ṣùgbọ́n gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ ọlọ́run ọba èṣù fún anabi adam àtìyàwó ẹ̀ wọ́n ṣe tọ́lọ́run ọba pa wọ́n láṣẹ pé kí wọ́n má ṣe ọlọ́run wá torí ẹ̀ sọ fún wọn wípé tó ìwọ adam ìwọ àtìyàwó ẹ̀ lẹ́yìn ìfẹ́ ìṣẹ̀lẹ̀ Quran fi hàn pé adam tọrọ àforíjì lẹ́yìn tí nǹkan yẹn ṣẹlẹ̀. yàtọ̀ sí nǹkan táwọn ń sọ àwọn ní rárá ẹ̀ṣẹ́ ádámù jọ́sìn yẹn wọ́n gbogbo alájogún ẹ̀ quran ti yọ pé lá wàlá tẹ́bìrì wà zero two zero ọ̀gbà a ní bí ẹ̀ṣẹ̀ nìkan wò lára oníkálukú ádámù tó dẹ́ṣẹ̀ kì í ṣe àrọ́mọdọ́mọ ádámù ṣùgbọ́n nípa pé ádámù dẹ́ṣẹ̀ ó dẹ̀ tọrọ ọlọ́run ní wà á lọ́mọláhùn ádámà tẹ̀límà àti ọlọ́run wá fi àwọn gbólóhùn kan sí ádámà lẹ́nu ó fi kọrọ àforíjì ọlọ́run náà ní máa jẹ́ pé ìwé lè ronú kan jẹ́ ká àforíjì ọlọ́run fi ya pé ádámù tọrọ àforíjì lẹ́sẹ̀ tó ń dá ó dá tó ń ẹ̀ وعلم الله وعلم آدم كلمات فتاب عليه إنه كان توابا رحيما kọlọ́n kò ìdìbò tí n bá ṣáà yẹn kóòtù ó lóun fi àwọn gbólóhùn kan mọ Adam tó fi tọrọ àforíjì òun Ọlọ́run ọba sì foríjì lẹ́yìn tó wá foríjì tán kí ló wá ṣẹlẹ̀ Ọlọ́run wá ní tí ó wá rí àjẹ́nà tẹ́tí jọ wà wà tìyàwó ẹ̀ tẹsán ti rí nígbọn yẹn kì í ṣe ọtọmátíkì lè máa padà síbẹ̀ éèdì tó nínú ẹ sọ̀kalẹ̀ kúrò lájọ náà ẹ máa bọ̀ lórí láyé ádámù wa bí ọlọ́run yìí pé ọlọ́run ní éèdì tó nínú jẹ̀míà fa imma ya'tiyannakum minni huda faman tabi'a hudaya fala khawfun 'alayhim. wọlá ìyá àtọ̀nù. nípa ẹ̀ṣẹ̀ tẹ dá yẹn mo ti forí Adam ṣùgbọ́n ẹ máa lọ orí ilẹ̀ ayé ẹ lọ gbé ilẹ̀ ayé. Adam wa ní ìwọ ọlọrun bó ṣe forí jì òun forí jì àwọn àrọ́mọdọ́mọ òun náà ká forí yẹn kó pé tóun bá ń káwọn náà máa wọ àlùjànnà automatically ìbájẹ́ kọ́lọ́hún ọba gbà bẹ́ẹ̀ ni kò ní sí pẹ́nìkan dẹ́ṣẹ̀ nìkan dẹ́ṣẹ̀ ọlọ́run wá ní fàímà yẹ́nẹ́kùn mi ní ìbúdà màá sọ kíra kalẹ̀ ọ̀nà ọmọ kalẹ̀ ọ̀mẹ́ni tẹ̀lé àbùdá yà ẹni tó bá tẹ̀lé ìlànà mi nínú àwọn àrọ́mọdọ́mọ ẹ̀ ọ̀la ṣọ́kùn àléhìn ọláhùn yàtọ̀lù kò sí fòyà fún wọn wọn ò ní wà nínú ìbànújẹ́ ó túmọ̀ sí pé àwọn kan máa tẹ̀lé àwọn kò ní ṣe kí ni wọn ò ní tẹ̀lé ọlọ́run wá ń sọ nínú sọ́rọ́tì mọ́ọ̀lù ìpè ọba tó dá ikú àtìṣẹ̀mí ni yẹ̀bùlúwọ̀kùn láti tẹ̀sí yín ṣèbí kó tó dáa kó tó dáa ló ti mọ̀ fún fẹ́tẹ́ sí ádámù of course torí pé òun ló fẹ̀mí sí ádámù lára sokó tó ń fẹ̀mí sí lára ló ń sọ fún wa pé ìṣẹ̀lí tó ń dá yẹn tó ń dá sára ádámù yẹn òun dá sí láti fi tẹ̀sẹ̀ rẹ̀ so má jẹ iye èso ogi yìí tó pa láṣẹ nínú àtẹnà yẹn tẹ́ẹ̀sì náà ìgbà tá ádámù wá sí èlì tẹ́ẹ̀sì yẹn ṣùgbọ́n tó tọrọ àforíjì onídàá máa lórí ilẹ̀ ayé lọ gbébẹ̀ fúgbà díẹ̀ kó tó padà sí àlùjẹ́nà ṣùgbọ́n táwọn ọmọ ẹ àrọ́mọdọ́mọ ẹ kò wá ọtọmátìkò ṣẹ́gbọ́n mi dáadáa tí wọ́n ní pé màá máa fi kíra ránṣẹ́ bí wọn kí á dá wọn báyìí lèmi ọlọ́run bá rí báyìí ni mo fẹ́ báyìí ni mi ò fẹ́ màá wá fún ọ láǹfààní free will kéèyàn yàn yìí tó bá wù ú.

Kùránù tàn wá ó ní ọlọ́run dá yín láti tẹ̀sí yín ni tó bá jẹ́ pé ó fẹ́ dá yín fún gbádùn nìkan ni bí ìkọlọ́ máa dá yín sí ibi tó promise ní kó jáyè ìgbádùn ibo ni paradise lẹ́yìn ìtẹ́ bá ṣẹ̀ yìí ẹni bá pàṣẹ tẹ̀sí nínú yín ló máa dérò paradise ẹni tó fèrè tẹ̀sí yẹn ìrún náà ló máa jẹ́ kọ́lọ́ máa ṣọ̀wá lórí ìrún náà kí ọmọ ìyá wa tí ó ṣèbéèrè yìí kó máa bá mi wo situation yìí kí tíṣà bá fẹ́ test àwọn students rẹ̀ kí ni ìdí tó ṣe ń test wọn ṣèbóun ló ń kọ́ wọn ó mọ̀ èso brilliant tó wà hard working ó dẹ̀ mọ̀ èyí jẹ́ pé táwọn ẹgbẹ́ ẹ bá ń serious nínú class bí kó máa dá wọn lẹ́ẹ̀kan náà bí kó máa wo fóònù lábẹ́ tébù àbílẹ̀ ẹ̀kọ́ ni ṣé tíṣà yẹn ò lè decide at the end of the term kó sọ pé ìwọ ìwọ ìwọ mo promote mi ìwọ ìwọ ìwọ ìwọ nípa bí mo ṣe mọ̀ yìí ẹ̀yin máa repeat class ṣé kí a lè ṣe bẹ́ẹ̀ àwọn kan mi rí àwọn kan ní bẹ́ẹ̀ tó bá ṣe bẹ́ẹ̀ wàhálà bẹ́ẹ̀ àwọn òbí kan máa fún ìjà wá sùn wọn ní bẹ́ẹ̀ nítorí táwọn òfin ra nǹkan fún tíjà tó ṣe pé ìlọ́mọ àwọn tó kí ni tíjà máa wá ṣe á fẹ̀tẹ̀ exam kan náà fún gbogbo wọn àbí níjọ́ exam yẹn tó bá ń kọjá lẹ́gbẹ̀ẹ́ student kọ̀ọ̀kan tó wo kí ló ń fi ń dáhùn question tó bá dẹ́gbẹ̀ẹ́ àwọn ọmọ tó jẹ́ pé kò kí ìpátá ni wọ́n àwọn ló máa ń pa kíláàsì lẹ́rìn àwọn ló máa ń fi títà ṣe ẹ̀yẹ nígbà tó bá ń kọ́ lé ní ẹ̀ máa wọ́n tó ẹ̀ ó wá rí péńjọ ọ̀dánwò wọ́n ń béèrè orí ó ń fi ìrù tó bá kọjá lẹ́gbẹ̀ẹ́ tó kọ́ tó tọ́ kí títí àṣọ pé no ánsà yẹn rọrùn tó tọ́ kó sọ bẹ́ẹ̀ ọ̀tún mọ̀ kó rọrùn kí ni ìdí tí òṣèlú sọ fún kó rọrùn ó fẹ́ tó bá jẹ́ tẹ́sì lóòótọ́ á jẹ́ kí kálukú ṣe é ló ṣe mọ́ àwa fi rìsọ́ọ̀tì nǹkan tí kálukú kọ àáfihàn gbogbo ayé so that ẹlẹ́dìí àmọ̀ pé òun lòún ní ẹ̀dùn pòròpó clear ìgbà tọ́lọ́run ní òun dá wa sílé ayé láti tẹ̀sí wa iṣẹ́ tó rán sí ẹni tó ń ṣiṣẹ́ rẹ náà ló rán sẹ́ni tó dì káì láti máa ṣiṣẹ́ rẹ. ó ló òun fún wa ní free will òun rèé sì fẹ́ kúrò nílé yín ẹ wá jókòó sí mọ́ṣáláṣí pẹ̀fẹ́ gbọ́rọ̀ ọlọ́run. nípa ìfẹ́ yìí gbọ́rọ̀ ọlọ́run yìí àwọn kan ibi pools betting bàbá àjẹ̀kú náà wà àwọn kan bóyá géèmù kan ni wọ́n ń wò ṣé free will fẹ́ yìí ní ẹ̀ ṣáwọn òye ni ẹ̀yin choose láti lo ti yín síbi tọ́lọ́wọ́n bá fẹ́ àwọn choose láti lo tiwọn ilé ọtí lẹ́nu ní wà by now so the question ẹni àwọn béèrè ni pé why does Allah allow Allah allow you because it is a test tí n bá land tí o bá make sense ẹni yẹn ẹni tó béèrè question tó bá wà around wa kó tún béèrè ṣe torí kó sọ pé test ni he allow it. So allowing it does not mean Allah is evil. The same way tí títà tó kọjá lẹ́gbẹ̀ẹ́ ẹni tí wọ́n béèrè pé eh, bóyá wọ́n bi léèrè pé how many ways <clears throat> ni heat máa fi transfer classic physics ó wá ń ṣàlàyé types of microorganisms ó mẹ́sàn bacteria ó mẹ́sàn. Eh, fungi tó jẹra wọn tíṣà yà sọ̀rọ̀ àkọjálẹ́jẹ́ rẹ̀ pé tó gbóòrùn ara rẹ̀ lẹ́nu tíṣà ò ní sọ pé torí pé òun ò fẹ́ kó fail fóun wá kọ ní ansa tó ẹni tó decide pé free will tọ́lọ́run fóun òun á fi gbádùn ayé nǹkan tó lè máa ń sọ wọn á nípa lílọ sọ́run bọ̀ rí so ẹ̀yin kẹ́yìn ò wá lọ sọ́run bọ̀ rí tẹ́ ẹ dẹ̀ gba ọ̀run yẹn gbọ́ ẹ gbọ́ ọlọ́run ọba gbọ́ ẹ wá ń ṣe tó fẹ́ ó tọ́jú ẹ̀sìn fún yín àwọn tó kọ̀ kí ló sọ nípa wọn ó ní tẹ̀lẹ̀tẹ̀lẹ̀ríjì húnmí ṣètìláyà àlọ́mù we will deceive them by leading them eh, from where they do not know kí ni ìtumọ̀ deception yẹn while they are doing evil a ní jẹ́ kí wọ́n rí i pé evil yẹn. Yeah ló ń jẹ́ kílẹ̀ ayé nira fáwọn wọ́n lè máa ṣe ibù yẹn wọ́n máa lówó bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe ibù yẹn wọ́n ń róbìnrin fẹ́ wọ́n ń rọ́mọ bí àwa dàbí pé téèyàn bá ń ṣẹ̀sìn lọ kí ló tún fi ń wá àwọn táwọn òṣèṣì àwọn kọ́lé àìmọye àfáàní òkọ́lé àwọn òṣèṣì àwọn òkìkì eléyìí halal tọ̀hún haram but àwọn ń bí fine ọlọ́run sọ fún wa pé òun á tàn wọ́n bábi tí wọ́n ò mọ̀. Bí wọ́n bá fẹ́ pa ewúrẹ́ jẹ, sọ pé ewúrẹ́ tẹ bá ti gbé oúnjẹ dání ẹ̀jẹ̀ tẹ̀ǹdẹ̀ fún a máa sáré fi yìn àbí ẹfun jẹ bẹ́ẹ̀ lánàá ẹfun bẹ jẹ́ níjẹta níjọ́ tẹ ẹ fẹ́ mú láti pa bí tàná àtìkẹta náà ló máa rò. Ẹbẹ̀ kọ́ ni ọlọ́run máa ń tan ẹlẹ́ṣẹ̀ tó bá takú pé ìwà ẹ̀ṣẹ̀ yẹn lòun fẹ́ fi feel free ọlọ́run náà fi sílẹ̀ istidraj yẹn wa umli lahum inna kaydi matin ó ní màá lọ wọn lára orí pé ètè èmi ọlọ́run ọba ó lé o ẹ̀rẹ́ tó ń siná lójú méjèèjì wàlúwàhì ó lè má wo olé tó sọ pé ẹ̀yin ẹ̀ṣẹ̀ fẹ́ ẹ̀ṣẹ̀ ọlọ́run àní gbogbo ẹ̀ wọ́n dẹ̀ ìtọ̀hún má ṣe eléyìí má ṣe kí ló wá torí ẹ̀dá fún tí ò ká ṣe èmi á fi fáìn kò sẹ́ńtọ́ lọ́tọ́run bọ̀ rí ẹ̀ẹ́dẹ̀rí lójú yín á máa ra mọ́tò á máa kọ́lé ẹ̀nà ju hóm ẹ̀nì ní ìtura àrùn tá a bá fẹ́ràn títí ọlọ́run sọ pé tẹ́ẹ̀sì ni ẹ́ àá mọ̀ pé ilé tẹ́ẹ̀sì ó di ìgbà téèyàn bá gba rìpọ́tì kó tó mọ̀ pé ẹ̀yìn pé so why does Allah allow it? That is the reason Allah allows it because Allah wants to test your patience. Then, patience. When you see other people who are not as intelligent as you are, not as hardworking as you are, doing well because they choose to go through crooked ways. And you decide to be patient for Allah's time. Eh? Why does Allah allow them to make it in those stupid ways because it's a test. Allah wants to test your own patience and He wants to test their own stubbornness. Then she wants to follow the stubbornness up to the end. So Ojo ọkú là ń gba report sheet wa. Láṣẹ sọ pé gbogbo wa ò ní kú bákan náà o. At the time we are dying, a yam mọ̀ going past páàsì ní àbóhùn or ọ̀rọ̀ tọ́ mi nìyẹn. Kí náà wọ́n bá fẹ́ dáhùn question yìí ó táwọn máa ń sọ rèé wọ́n ní gbogbo nǹkan dáadáa dáadáa ọlọ́run ló plan rẹ̀ wọ́n ní ẹni irú tó ń ṣẹlẹ̀ ìyàwó èèyàn fẹ́ bímọ ó kú èèyàn sì wọ́n wá oògùn wọ́n wá ìwòsàn títí títí wọn àrí tó gbọ́ àbò ń wọ́mọ kò rọ́mọ bí ó fẹ́ wọ skul wọ́n ló brilliant tó tọ́ bọ̀ kò skul wọ̀ àbó parí skul ó wáṣẹ́ wáṣẹ́ wáṣẹ́ kò rí wọ́n ní gbogbo àwọn kan tí mo kálẹ̀ yìí wọ́n á ní iṣẹ́ èṣù ní ọlọ́run kan ló ń ṣe é jẹ́ bí ń fẹ́sàn kan tèmi pẹ̀lú ẹ̀kan bá jọ ń compete èmi fẹ́ plan kan láti execute plan tiẹ̀ opposite tèmi ni tiẹ̀ ló wá ń ṣe nínú èyí àti oúnjẹ ọ̀kan lálágbára ṣé mi ní àbóhùn bí ibì kan náà la fẹ́ jọ lò plant tèmi ní fún àyè yẹn rèé opposite tèmi ni each time plant tẹ́ni ẹ ló wá ń ṣe ó ní ìṣe ó lágbára jù mí so tó bá jẹ́ pé èṣù àtọ́lọ́ náà jọ ń du Adam náà jọ ń du ayé gbogbo agbóhùn according to them. Don't ń ṣẹlẹ̀. You are already telling us that Satan is stronger than the God we worship. Kò make sense. Ẹ máa wá gbọ́n kan sí Islam wá sọ fún wa. Islam wá sọ fún wa pé rárá o. Ewé lásán kò ní já látòrí igi àkókò jẹ́ pé ọlọ́run ọba mọ̀ ní. Ọlọ́run sì fún ní permission láti jábọ́ so even shaitan tó ń dìsíìbù yẹn ọlọ́run mọ̀ sí ọlọ́run aláwọ̀ ẹ̀ ọlọ́run aláwọ̀ ẹ̀ kò mí ìpọ́lọ́run ọba láìsí kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó pàmìtì kó ṣẹlẹ̀ ó yàtọ̀ sí kó wà fílì pẹ̀lú kó ṣẹlẹ̀ ẹ bá tún ní problem pẹ̀lú yẹn ẹ jẹ́ kí n tún darí padà sínú classroom exam hall yẹn ìgbà tí kíṣà yẹn kọjá lẹ́gbẹ̀ẹ́ student tí wọ́n ń bi léèrè pé means of heat transfer you know, physics So, once ń fi types of microorganisms know, biology down. tíṣà yẹn ó dákẹ́ àbí good ó wà láwọ̀ ẹ̀ yẹn but ṣó wà please pẹ̀lú answer yẹn ó wà please answer yẹn ò please ẹ̀ ọ̀tún wà láwọ̀ ẹ̀ gẹ́lẹ́ bọ́rọ̀ wa ṣe rí nìyẹn ẹni tó ń ṣiṣẹ́ bí kò lè ṣe é lọ́lọ́run ọba fún lágbára tí a fi ṣe ó lóun obìnrin tó ṣìnà òfin yangàn ni ṣùgbọ́n lọ́run ló fún lókun ara yẹn tọ́lọ́run bá ní kí nǹkan ọmọkùnrin ẹ̀ má gbèrí mọ́ ńkọ́ ọlọ́run aláwọ̀ ẹ̀ pọ̀tọ́ ọlọ́run wà clean torí ọlọ́run ti sọ fún kó má ṣe ṣìnà ó dẹ̀ ní tó wọ́n bá ṣe ṣìnà kí ni yúùtù wà fún ẹni tó bá ní nǹkan tí yúùtù wà fún yẹn kó máa ṣe lọ tó ọlọ́run aláwọ̀ ẹ̀ pé òun bọ̀ á gba ìfọ́sí jẹ so Muslims believe wípé nothing happens by the power of shaitan no everything happens according to Allah's design shaitan deceives some people when they choose to follow him against the instruction of Allah Allah permits them to go with him but he is not pleased with it. So torí pé kò wá pleased but ó fún wọn ní agbára yẹn pé ẹ lò ó nígbà díẹ̀ òun máa gba agbára yẹn padà lọ́wọ́ yín èyí máa kú ṣètàn yẹn náà máa kú jọ́ kan. So allowing it does not mean that Allah is pleased with it. Ó allow rẹ̀ torí pé ààyè test níbi ìjẹun yìí. So pẹ̀lú àlàyé tá a ṣe yìí, tó bá jẹ́ pé inú Ramadan nìkan làwọn ọ̀nà wa decide láti wà holy after Ramadan wọn tún kan ìyẹn máa pa pé káwọn tún máa fly you have heard the explanation you are in a test. tó o bá gbọ́n lẹ́yìn Ramadan yìí bẹ ọlọ́run pé o ò fẹ́ padà síbi aburú yẹn mọ́ gbogbo ẹ tó bá nílò àníyàn yìí ọlọ́run bá fún ọ lọ́wọ́ ẹ tó bá wà ní rárá wọn kàn ń sọ̀rọ̀ hereafter ní kò sẹ́ni lọ síbẹ̀ bọ̀ anyone who doubts whether there is paradise or hell tó bá sì wù fọ́tì lójúmọ́ if you doubt it you are a Catholic but if you believe in it even though you have shortcomings you fall you rise you seek Allah's forgiveness you are a Muslim so I a gbọ́dọ̀ believe well so ìyẹn jẹ́ down sí question and yẹn. Why does Allah allow it to happen? Because He wants to test us. Test ni fẹ́ni tó ń ṣe bí. Test ni fẹ́ni tí ò ṣe bí. Tí a máa rí pé àwọn kan ń ṣe bí. Wọ́n dẹ̀ ń rọ́wọ́ mú. Àṣọ èmi wà tempted ni. Èmi mọ àwọn tí ó kàwé tó mi. Wọn ò ní akíkanjú iṣẹ́ tó mi. They've made it. Yes. Ọ̀tọ̀nà kan gbàgbé ìpè ẹ̀ torí pé mi ní nǹkan tí Islam sọ mi ò lè rin ọ̀nà yẹn àṣebí mo ń kì í lọ nípa àwọn àfáàfáàfáà ilé inú wọn wàlúwàì kò kéwú tọmọ kéwú ọmọ kéwú ọmọ kéwú wa kùránì lásán gan kò rí ké ṣùgbọ́n ó rí ẹ̀yin bọ́ọ̀yì orí yí orí yí orí yí orí ó dẹ̀ rí yí kó sábẹ́rẹ̀ kó tó ẹ̀yin kò gbọ́ ìsìláàmù yìí ẹ́ á fún yín nọ́mbà tí nọ́mbà yìí máa jẹ́ ẹ̀yin náà jẹ́ máa hí ilẹ̀ sí àwọn àfáàní yẹn àwọn yìí ò kéwú táwa náà ọ̀nà táwọn ń pọ̀ yẹn sáwọn náà lè tọ́ ni ká parọ́ fún yín ká pé ẹ máa bọ̀ àwòṣe fún yín sáwọn náà mọ̀ ṣe ni bọ̀tà wo ní ṣe ibùn tá a bá mọ̀ pé kó tó ṣe é tóra mọ̀ pé temporary enjoyment ni sẹ́ni tọ́lọ̀ bá lọ lára tó kó ṣe for some time ni ọlọ́run ọ̀dẹ̀ bá wa dá májẹ̀mú píjọ kan ló máa pa wá kò sọ bẹ́ẹ̀ bá wa ó sọ tẹ́lẹ̀ wí fún wa ti gbàgbé bẹ́ẹ̀ ni hadith fi hàn pé ó sọ fún wa ọ̀tá ti gbàgbé ẹ̀ àwa ń ìlérí èmi náà ló dájú mọ́mẹ́ǹtì ló dájú tí má sọ pé the next moment ló nà fọlọ́run jẹ́ pé bá a ṣe wá ṣe ìbádà yìí a máa padà sílé wa láyọ̀ àwọn kan ní mọ́ṣáláṣí ni wọ́n wà fọlọ́run jẹ́ pé ìbẹ̀rẹ̀ máa tán sí so what guarantee have I that is why we must always remember say we are in the text we are in the text the happiest day for a Muslim ìjọ tí a gba sàtífíkèétì ẹ̀ àǹtàkìtì yìí báyìí irú ikú máa bá inú àádùn fẹ́ àpọ̀ àlàmú dúpẹ́ ẹ̀jẹ̀ kìnìún rẹ̀ ṣe. The saddest day for a kafir or a Muslim who says ẹ má dá wọn lóhùn is the day he dies. Irú ikú tó máa bá á regret pé yàwó yóò ṣe láyé. Allah má abẹ́yẹn. So that answers the first question the second question ọmọ ìyá yìí ní kí ni súnà omi mímu ọba fẹ́ mu omi wọn làwọn ti gbọ́ conflicting uh, instruction nípa pé ṣó tọ́kí mùsùlùmí mu nǹkan nídúró àbí kò lọ ẹ máa gbọ́. Eh, Abu Hurairah radiyallahu anhu eh, a rí àwọn hadith tí Abu Hurairah gba ẹ̀gbà wẹ̀ ó ti fi tó wa létí pé òjíṣẹ́ ńlá ṣe léèwọ̀ kí muslim máa mú nǹkan nídùúró fẹ́rẹ̀ pé musulman nàbí dáwù bẹ́ẹ̀ náà la rí nu kíra àtọ̀hí Bukhari hadith tí wọ́n ní Sayyidina Ali radiyallahu anhu ó mú omi nídùúró ó wá ní.

kí ni ò jẹ́ kẹ́ni wọn kù náà lẹ́gbọ́ yẹn àwọn hadith tó authentic wọn là nàbì ṣe léwọ̀ hadith tó authentic ó ní sọ̀hábì kan ṣe é ó dẹ̀ ní òun rí táwọn bí ṣe lòun ṣe é ṣe é báwo náà ṣe máa ń resolve a conflict tó bá wáyé sí a hadith of this nature ẹ máa gbọ́ sometimes àwọn onímọ̀ kan wọ́n lè gbọ́lá fún hadith tó ṣe lé ìwọ̀ yẹn wọ́n ní hadith wọ̀n yẹn bẹ́ẹ̀ kó sọ fún òun tó lálàáfíà ju the other group lọ bí ẹ̀fọ́ lọ́dọ̀ tàwọn èèwọ̀ mi. a máa ráwọn onímọ̀ míì àwọn nínú hadith tó sọ fún àfàmì síbù bá lè ṣe ṣe yẹn àwọn làwọn rò pé authentic nígbà táwọn ṣe research táwọn irú àwọn yẹn máa sọ fún yín pé ó àfàmì síbù. àwọn kan wọ́n á wá ṣe aljamu'u bainaha ẹni bá sọ pé àfàmì síbù ó kọ́ sí ìdílé pé àwọn hadith ṣe lè wọ̀ yẹn ó ti dàwọn nù ẹni tó sọ pé kò àfàmì síbù ó ṣe é ṣe pé pé hadith sọ pé wà àfàmì síbù yẹn ó ti dànù àwọn scholars hadith kan àwọn ní rárá ibi tí message hadith méjì tó authentic wọ́n máa ti ń takora wọn nǹkan táwọn máa ń ṣe ni pé àwọn á wá bó ṣe ṣe é ṣe kéèyàn kó gbogbo ẹ̀ papọ̀ láti resolve conflict yẹn tí ò fi ní sí pé wọ́n ń takora wọn. So one of the ways of resolving it ni pé àwọn àfáà kan ní ìpìlẹ̀ náà ni pé táwọn méjì bá ti pa ọ́ láṣẹ ẹ má ṣe é ẹ má ṣe é. wọ́n ní therefore Sayyidina Ali tó sọ pé òun rí i níbi kan tó ń ṣe yẹn reconciliation ni pé ó lè rí kànáàbì máa ṣe ní situation tí ò ti rọrùn fún láti jókòó possibility so àwọn á sọ pé yes hadith oníkámàmù mi ní dúró ó authentic kí áyì tó sọ pé òun ní kànáàbì mọ̀mí ní dúró ó authentic but àlàyé ẹ̀ ni pé á ó possible ó jẹ́ pé ó bá rẹ̀ ní situation tí ò ti yí ìfún láti jókòó apart from that. There is another way of reconciling their hadith. And that is, wọ́n ní káàmì ẹ̀dí bá sọ fún pé ẹ má ṣe nǹkan báyìí. Lóhùn dẹ̀ ń ṣe ewu lẹ́rù kọ́lọ̀ máa fi dájọ́ fún wa. Ṣé èyí tó ṣe ní àbẹ́ èyí tó jẹ́ iṣẹ́ yìí? Èyí tó jẹ́ iṣẹ́ fún wa ni orí nǹkan tọ́lọ́wọ́n bá sọ ni pé gbogbo tó bá ti parí láṣẹ ẹ̀ṣin bó ṣe parí láṣẹ náà ní kẹ́ ṣe tóyìn bá ṣe nǹkan tó takò yìí tó fi kọ yín yẹn bóyá ó ní special permission fún ó ní kẹ́mi má fẹ́yàwó ju mẹ́rin lọ téèyàn kan bá ní àpọ̀tò ah, ń fúnra rẹ̀ mẹ́sàn-án ló fẹ́ á wà dá lóhùn pé èyí tó fà wọ́n láṣẹ yẹn ọlọ́run àti dájọ́ fún ẹ èyí tó ń fẹ́ ju mẹ́rin lọ ọlọ́run fún ní special permission nínú Quran bẹ́ẹ̀ náà nígbà tó sọ yìí pé tẹ ẹ bá ń gbà ẹ máa yára sínú nígbà míì òun máa wá sọ àwọn ẹjọ́ kan mọ́ tìjọ́ míì ó ní ẹ má ṣe é èyí tó pa wá láṣẹ yẹn káwá ṣe èyí tó ń ṣe yẹn ká fi sílẹ̀ so nígbà tó sọ fáà pé ẹ má mọ̀ mi ní dúró kí á lè bá sọ pé òun dẹ̀ rí kó ṣe bẹ́ẹ̀ méjèèjì wá jẹ́ authentic ahadi reconciliation ni pé èyí tó hàn lọ́dún pa wá láṣẹ yẹn òun náà ní ká ṣe é. So back to the question, báwo ló ṣe ká mọ omi ká máa mọ omi ní ìlú ìyẹn ló fi wá lọ́kàn balẹ̀ títí yé wa ọ̀tá bá gbé pé ọ̀tá ah, àwọn afá kan ni wọ́n lè ṣe bẹ́ẹ̀ ni a máa ṣó ọ̀gá sáńdì fáwọn afá kan sọ bẹ́ẹ̀ kí wọ́n lò ó àwa ò gbà yí pé position wọn yẹn òun ló correct so fẹ́ bọ́ ọlọ́run tó ṣe ìbéèrè láti lè súnà àwọn tá a bá wá ń mu omi àtúnṣe tó jẹ́ pé ọwọ́ ọ̀tún la máa fi gbé omi sẹ́nu ẹlòmíì bá ń jẹun lóde especially social gathering tí kì í ṣòde mùsùlùmí bó ṣe ń fi ọwọ́ ọ̀tún gbé oúnjẹ sẹ́nu a máa fi ọwọ́ òsì gbé dírìkì sẹ́nu kò tọ́ anabi sallallahu alaihi wa sallam ó ní ìyá àgọ́lá ó fẹ́ kọ́ ọmọ kékeré kan bóun ṣe fẹ́ kí mùsùlùmí máa jẹ kó máa mú ó ní kólú bí ẹ̀mí ìlẹ́kì. Ah, máa fi ọwọ́ ọ̀tún ẹ̀ jẹun ọwọ́ ọ̀tún ẹran láti gbé nǹkan sẹ́nu kó diẹ léèlé kó diẹ léèlé sẹ́mìlá sọ́rí ó bẹ̀rẹ̀ pẹ̀lú pé ìyá gulam sẹ́mìlá ìwọ ọmọ yìí dárúkọ ọlọ́run ìyẹn ló yẹ kó fẹ́ jẹ dárúkọ ọlọ́run níbi kan ó ní kó bísímìlá ìyá gulam kólú bisimilá sọ pé bisimilá lẹ́yìn tó bá sọ bisimilá wọ́n kólú bí ẹ̀mí ni máa fi ọwọ́ ọ̀tún ẹ̀ so á sọ pé ìwọ tó fẹ́ mu omi náà sọ pé bisimilá ọwọ́ ọ̀tún gbé sẹ́nu ẹ́ ó tún wá ní wọ́n kólú ní má yẹ̀mí tó bá jẹ́ kó ń jẹ inú abọ́ ni èyí tó wà níwájú ẹ̀ òun náà ni kó o máa jẹ má bù síwájú ẹnikẹ́ni tó náà bísímìlá yẹn kó má kọjá bísímìlá ẹ gbọ́ dáadáa ànábì ló ń kọ́ wa lẹ́sìn kò gbàgbé arrahman arrahim nígbà tó sọ pé bísímìlá ìkànnì àwọn àbá dáadáa kan ti lè kọjá lọ alimami Nawawi ó sọ ó ní instead of bismillah téèyàn bá sọ pé bismillahir rahmanir rahim ó ní yẹn ló dáa jù kọ́lọ́n bá ṣe dáadáa fáwọn àfa kódà tó bá jẹ́ fáwọn àfa àti wọn ti kọ́ wọn kí ni wọ́n rí i pé wọ́n ń ṣiṣẹ́ àmẹ́bí jẹ́ wọ́n fi ń sọ pé torí fáwọn ní rẹ́spẹ̀tì fún wọn kọ́ máa wọ̀rán wọ́n ń ṣàdúrà fáwọn àfa wọn àwọn àfa wọn náà bá tẹ́ wọn àwọn ló pọ̀ náà súnmọ́ yìí mọ̀ wá àfa mi sọ̀rọ̀ báyìí bọ̀ kò kọ̀rẹ́ẹ̀tì so nínú àwọn tí wọ́n nífẹ̀ẹ́ ẹ Sheikh Nasiruddin Al-Albani nígbà tí imam Nawawi sọ̀rọ̀ yìí wọ́n ní a ah, bó tẹ̀ jẹ́ pé àfa dáadáa ni Nawawi èyí tó sọ yìí àgbà lọ́wọ́ ẹ̀ o kí nìdí aṣáájú ẹ̀dá fún rẹ̀ ló sọ pé sọ pé bísímìlá gbàgbé arahman rahim tí wọ́n bá wá sọ pé kéèyàn fi arahman rahim kún ló dáa ẹlòmíràn ní máàlùkì yóò lè dé nìkan alẹ́kọ̀ọ́ ká fúnlẹ̀ pé ní bá kó akéfà sí àkànlẹ̀ nílábẹ́ ẹ̀kúdù ṣàpé bíbí àti wọlé nìyẹn eléyìí tó máa jẹ́ kí ẹran bẹ̀tán báwọn àpá fún nàbá ṣe tíìt lórí pé ẹ má gba bíbí àláàyè bó ṣe lè wù kó kéré mọ́ ibẹ̀ yẹn la dé nínú ṣẹ́pù súnà ó ní wàhálà mọ̀ṣẹ̀dá ṣọ́ra fún àwọn àdábẹ́ ẹlẹ́sìn ó ní ìtó pọ̀ nínú àwọn ìjọ bíbí àńláńlá bẹ́ẹ̀ rí yẹn adádálẹ̀ kékeré ni wọ́n ti bẹ̀rẹ̀ téèyàn bá gba nǹkan tí ìmáàmù náà sọ yìí téèyàn bá gbà wọlé ó ti sílẹ̀ fún bídíà o bisimilahi rahman rahim ẹlòmíràn ní kí ni ìmáàmù náà fi sori tóun náà fi sori òun fi arahman rahim kún tó ẹlòmíràn ní ọjà tíládà yẹn lè fún ẹmọ pàṣẹ àtàlẹ bíbídíà ti máa ń ráyè ìjókòó nìyẹn tó mo bí ọlọ́run fún èmi àtẹ̀yìn ọlọ́run má ṣe wá lọ ní bídíà o má jẹ́ àtakú lórí ìṣìnà. bọ́lọ̀ ń ṣe ní ká máa gbẹ́sìn òun yìí ẹ̀sìn ọlọ́run rọrùn wọ̀lá ìtìyàn bá gbọ́ sínú èyí ó rọrùn púpọ̀ ká padà síbi ìbéèrè tó máa yá kọ́kọ́ sọ tó kọ́ ṣe nípa omi mímu èèyàn máa ń wà láwọn kan tó jẹ́ pé tó bá fẹ́ tẹ̀lé I look I look very very ṣe kankan pè wọn provide table wọn gbóúnjẹ síbẹ̀ so kálukú wa wá á fi nǹkan tó fẹ́ fi wọ́n fẹ́ kẹ́ ní conversation ni pẹ̀lú àwọn èèyàn ẹ àwọn business executives tó bá pàdé people from different parts of the world ẹ bíi kan invite ẹ bóyá Mark Zuckerberg ẹ wọ́n á pàdé irú àwọn ọ̀pẹ dọ́là wọ́n tún wọ ẹnìkan tó jẹ́ ògbóǹtarìgì businessman ní India wọ́n wá pàdé wọ́n fẹ́ kọ́ interact ṣẹlẹ̀ nínú ibẹ̀ yẹn you have to hey hey hey ẹ tọ́ pariwo yẹn nírú ibẹ̀ yẹn afẹ́ni tó bá mọ̀ yìí pé ọlọ́run ló máa gbẹ̀yìn gbogbo wa ló máa ní courage láti ṣe nǹkan bí Islam ti ní kò ń ṣe everybody will speak what he wants to speak wọ́n á dẹ̀ máa speak with drink wọn with the left hand standing so ìwọ tó fẹ́ lu ọwọ́ ọ̀tún ó dẹ̀ tó fẹ́ gbé drink ẹsẹ́ni ní dúró you be very very odd ọ̀pọ̀ fi ọlọ́run bá kóra fún yín ẹni tó odd yẹn kí ó dẹ̀ máa ń kó odd òun là nẹ́bí sọ̀rọ̀ ẹ̀ nísọ ẹ̀yìn ó ní tó bá lè wọ̀rọ̀ bá àwọn tí wọ́n ṣàjòjì wọ́n kú oríire o wọ́n láwọn ò làṣù gbàgèdè. àwọn làwọn tó jẹ́ pé tó bá dìkẹ́ yẹn ayé táyé ò yà sí súnà mọ́ àwọn atakú lórí súnà torí pé afẹ́ akọ̀ ọba tó fi súnà ránṣẹ́ á bí nípa ẹ̀ tí mo bí ọlọ́run pé ní àtẹ̀yìn Islam ọlọ́run jẹ́ ká yóò fẹ́ ẹ̀ débi pé even tá ọba america ọba England àní tijú àti ṣe ọlọ́run ṣe ní ká ṣe inú ọlọ́run máa dùn fún wa òun náà fi wá yangàn níjọ́ arọ́fà òjíṣẹ́ ńlá fi yọ ọ pé tí mùsùlùmí bá kóra jọ lórí máa ń fa arọ́fà tí wọ́n ń bẹ ọlọ́run ọba ọlọ́run máa ń fi wá yangàn fún àmàlàíkà pé ṣe rí wọn ẹni wọn ní sì ní àwọn nìyẹn bẹ́ẹ̀ náà lẹ́ńtọ́rọ̀ ọlọ́run bá yé kò wá máìlì péjì kan lòún wà anywhere tó bá ti bára ẹ̀ tí wọn bá ti restrict ẹ̀ kán sọ pé ìwọ ni nǹkan yẹn níbẹ̀ ojú òkú and many times kì í ṣe pé wọ́n ṣe súnà léèwọ̀ fún wa àwa lójú ń tì kiri yóò ní òun ti ju nǹkan tó fẹ́ ṣe àwọn ohun tijọ́ ẹ̀ àwa lójú máa ń tì sọgbọgbẹ lọ́n eh, ojú tí ò ní ojú tí ó tì wá tí ò ní jẹ́ ká lè mú àṣẹ ọlọ́run ọba dùn á ah, ìtìjú burúkú ni ọlọ́run má fi ṣe wá. mi ò rò pàǹpà ni question lè wà ju bóyá two or three questions this is ten minutes to seven. number one sọmọ yẹn náwó ni number two number three number four. Number five ibi tá a bá dáhùn dé seven bá ti lò ó sọ fẹ́ni nọmba one yes. Amin wa. Chess now ẹ jẹ́ ká wò ó báyìí wọ́n ní ok wọ́n láwọn fẹ́ béèrè nípa check pé àwọn máa ń gbọ́ táwọn afá máa ń sọ pé ó wà láwù àwọn ò mọ nǹkan tó correct níbẹ̀ ẹ jẹ́ ká lo principle bá kọ́ yẹn a ní tí nǹkan bá jẹ́ ìbádà a fẹ́ mọ ẹ̀rí tó sọ pé a ṣe bẹ́ẹ̀ àbí nígbà táwọn ẹbí kọ́ wa pé ká tó wù mí ká ṣe bísímìlá ẹnìkan ní ká fi àràmánà eh, abèrè pé ẹ̀rí ẹ̀dá torí pé ìbádà ní gbòòrò clear now a fẹ́ bèrè pé can we play chess or not ó lè má jẹ́ chess ó lè jẹ́ gébì ó lè jẹ́ ayò ọpọ́n táwọn bàbá máa ń ta yẹn a fẹ́ pé ṣáà lè ta àbá lè ta báwo lẹ rò pé ó yẹ ká ṣe bèrè question yẹn. níbọ kì í ṣe ìbádà dẹ́ẹ̀fọ̀ tí o bá ń ṣe ìbádà wọ́n ta wo lè kún pọ̀ kí ló ta kò ó tó bá jẹ́ ìbádà kí ló fi rinlẹ̀ kí ló establish ẹ̀ àbí tí o bá ń ṣe ìbádà kí ló sọ pa ṣe ṣé pírísìmì ti gbọ́ wa so wọ́n bá ní alẹ́ pé ìtẹ́ àní ìdẹ̀rí òun lè pé ìtẹ́ ẹ̀rí tá a ní ìdí ni pé ẹ̀rí wo ló sọ pé àlè ilé iṣẹ́ ẹ jẹ́ kí mi wá sọ ohun tèmi rí tí ò ní jẹ́ ká lè play chess fún mi chess fúnra rẹ̀ ò ní problem as a game but àwọn pawns bí chess wọ́n ya èrè àbí orí ẹṣin wà ń bẹ̀ ṣe rántí ìyẹn la fẹ́ otherwise wọ́n bá lè fi nǹkan mẹ́rin replace orí ẹṣin yẹn there is nothing wrong with chess ayò ọlọ́pọ́n táwọn bàbá wa máa ń ta there is nothing wrong with it draft there is nothing wrong with it nǹkan tó kàn ṣẹ́kù ni pé àwọn tó ń ta etiquette wo ló máa fi bára wọn lò nígbà tó ń ta ṣe hàn pé wọ́n máa ń sábà búra wọn ni àbí ìmí inú wọn tó bá ń ta tó bá gbọ́ àbáàn agbègbòwò ọ̀dọ́ anibi táwọn bá dé òun fẹ́ pa aláyò káwọn sílé géèmì ẹ̀ka káwọn tó lọ jẹ́ pé àbílẹ̀ ẹ̀kọ́ ni àwọn àbí ńgbà ní ìgbọ̀n kan tó ṣe bẹ́tì lórí ẹ̀ àwọn nǹkan tó lè bọ́dọ̀ haram ní ọ̀dọ̀ wáyé gain bá a bá ti rí tẹ̀sí pé a lè ṣe halal any gain tó bá ti involve die haram ni tó bá ti involve die torí game of chance ni and wọ́n ní tó involve die tàbí wúlò so clear ìyẹn ló ṣe ní haram géèmù dáì game of chance tó ti yé wa àwọn game bíi scrabble ṣẹmọ scrabble ìyẹn ń tax to brain àbí àtẹ̀mọ́ nǹkan kan tó jẹ́ ah, sọ́ọ̀lì scrabble náà involve dáì. Aha. Okay. So àwọn games bẹ́yẹn dàhálà. Ó kàn jẹ́ pé ó kàn jẹ́ pé àti maintain etiquette Islam fẹ́ ká ti ta ìyẹn ni challenge so mo mọ àwọn tó máa ń play scrabble kẹ́gbọ́n mi wọ́n á bẹ̀rẹ̀ láàárọ̀ ọjọ́ kan wọ́n á parí ẹ̀ láàárọ̀ kejì tó ta bá ní halal ni ẹni tó ń play scrabble látàárọ̀ ọjọ́ kan di àárọ̀ ọjọ́ wọn overnight ni o mo witness ẹ ní o ẹni tá à ń sọ yìí kò sí àhápò ráyìn èyí tó fi ń kírun gan ẹ tó bá tó fún yín ẹ máa bọ́ de kí yín ni tó àwọn tó jẹ́ pé nǹkan tá a mọ̀ nípa Islam ó kéré púpọ̀ àjẹní ìdì tá a bá nímọ̀ Islam ṣe ká ìmọ̀ kan ṣe mọ̀ ń tẹ̀ ètò ìtọ́ lọ́hùn kẹrí bí kí ìmọ̀ wíwá tó pàtàkì dé ẹ gbọ́ àwọn àfáà ní táàyè bá há fún yàn torí nǹkan tí gbogbo a máa ń sọ náà ni pé kò sáyè kò sáyè kò sáyè wọ́n ní táàyè bá há débi pé the only time tó ṣẹ́kù fún ẹ táì tó máa fi yan náfìlà ní wọ́n ní panáfìlà lọ́wọ́ mọ̀ ṣẹ́gbọ́n tí mò ń sọ instead kó jẹ́ pé the only little time you have náfìlà ni wàá máa fi yan panáfìlà sì go and look for knowledge learn to read the Quran correctly learn Arabic kó fi jẹ́ pé kó o bá ń kírun ìtumọ̀ Quran yẹn. wà á máa bọ́ lórí ìrù lẹ́yìn arabic tó jẹ́ pé wọ́n bá sọ pé ànábì sọ̀rọ̀ kan báyìí àwọn apákan ṣàlàyé ẹ̀ báyìí láì máa wá translated book kiri wà á lè mú tírà yẹn dání wà á lè kà á àwọn tó mọ̀ náà kì í ṣe kí wọ́n bí wọn pẹ̀lú ẹ̀dẹ́ láǹtì òyìnbó bá ń sọ ìwé láǹtì so àwọn tó ní kò sí sáǹtì kò sí sáǹtì you see them spending a lot of time on other things wọ́n sọ̀rọ̀ result Chelsea Man U ibi tí wọ́n mú players ní bákà gbogbo kí ló wà ní time mi kò dẹ̀ ní ṣe wọ́n láǹfààní so let's learn ó pọ̀ nínú ọ̀rọ̀ láàyè ìdìbò àjẹ tí wọ́n bá gbé máìkì lọ́wọ́ lọ́pẹ́ yá wá pè é wàhálà bí a máa ṣẹ́gun mi azan ni mo ń sọ lẹ́wọ̀ tí wọ́n bá ní kó wá ṣe ìkọ́mà ìkọ́mà kò mọ bá ṣe ń ṣe àtọ̀ sí azan àlùkò ìkọ̀dá làgbé tó dọwọ́ wa question number two. عليكم السلام ورحمة الله وبركاته aláàbọ̀ ọmọ fọ́ọ̀rọ̀ àwọ̀ ẹ̀yìn àpá ńlá sọ ẹjọ́ kẹ́ni kan bá mi rí sí ìkan tó sọ yẹn. Ah. ok téèyàn bá ń gbàwẹ̀ lọ́wọ́ ó wá fẹ́ tèso oúnjẹ bí ó ti jiná àti kò ti jiná ṣáàwẹ̀ ẹ̀já tó bá jẹ́ pé ńgbà tó pé ẹ̀yẹn ẹ̀ tí lórúkọ ẹ̀ náà Hasan barakallahu fiki Hasan orúkọ tó rẹwà ní ẹ sọ àwọn ọmọ yẹn orúkọ rí orúkọ rí a máa rò wọ́n ìtumọ̀ Hasan ẹ̀ ẹni rí àbí nǹkan rí rí pé ọlọ́run ní kọ́mọ ẹ̀yìn máa fà mẹ́sìn láti ó fẹ́ tí èso oúnjẹ lórí iná bẹ́ẹ̀ kò sí iná sọ̀rọ̀ bá hàtà tó bá ti pé ìtẹ̀ lórí ahọ́n ẹ́ kó má gbé mi tí ò bá ti gbé mi àwọ̀ ìyá tó clear alhamdulilah question number three aleykum salaam wa rahmatulahi wa barakatu. nínú kí ni free will sínú kádàrá ìkíni ohun tó ń jẹ́ kádàrá òun ni ohun tọ́lọ́wọ́n ọba ti kọ ṣẹ́ǹgbọ́ tó kọ wípé ó máa ṣẹlẹ̀ láti ìbẹ̀rẹ̀ ìṣẹ̀mí dópin ìṣẹ̀mí láti ìbẹ̀rẹ̀ ilé ayé dópin ilé ayé definitely free will ẹ̀dá ọlọ́run ni bẹ́ẹ̀ ni inú ọjọ́ rẹ̀ wà ṣọ́kọ́ṣọ́ mi fẹ́ tẹ̀lé ó ti yanjú bẹ́ẹ̀ ọlọ́run dá free will kò wá fi dùn anybody gbogbo alókùn free will àwọn tí ò fún ní free will ṣe mọ̀ wọ́n àwọn màláìkà ló ṣe sọ yí pé láyà àsúnà lọ́hùn máa amọ̀rẹ̀ hùn wọ́yọ̀ pàálù náà máa yọ̀ mọ̀rú. torí pé kò fáwọn màláìkà ní free will ó ní wọn ní ẹ́bà ṣe nǹkan kan ó takò nǹkan tọ́lọ́run bá pa wọ́n láṣẹ. tó bá ń gbọ́ story of the fallen angel ṣẹ́ gbọ́ rí ìtàn burúkú ni o. there is nothing like fallen angel angel don't fall according to the Quran. torí ọlọ́run bá ní wọ́n kì í ṣe nǹkan kan wọ́n kì í ro nǹkan kan tó takò yìí tọ́lọ́wọ́n bá pa wọn láṣẹ because ọlọ́run ò bá wọn ní free will ọmọ ànábì Adam àǹjọ̀nù àtẹranko ó bá wà ní free will that is why angels always do what is pleasing to Allah táwọn kan bá sọ fún pé Satan was once an angel ẹ sọ pé ìsọkúsọ ọ̀rọ̀ mi Satan was never an angel so clear alhamdulillah that is the last question we can take from today ẹ bá kún un lọ ọ̀fẹ́ rẹ̀ ẹ bá kún un bá wa pè é. ta ló mọ àdánù pè dáadáa yóò barakallahu fi kí lorúkọ ẹ muhammad barakallahu fi ẹ yá. الله الله الله

ọ̀rọ̀ mi